الحمد لله نحمده <clears throat> ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأره الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwọn mùsùlùmí ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kí ó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé títí láéláé àmín pẹ̀lú ògo ọlọ́run a ó máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa dé lánàá ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ níjọ́gbìndà alkiyama nígbàtí ọlọ́run bá gbé àwọn ẹ̀dá ọmọnìyàn àti ẹ̀dá àlìjànú ipa èyí tó burú táwọn àlìjànú kó lérí ìgbésí ayé àwọn ọmọnìyàn àti sísọ àlìjànú dọlọ́run táwọn èèyàn míì sọ àlìjànú dọlọ́run ọlọ́run ọba yóò máa béèrè lọ́wọ́ ẹ̀dá ọmọnìyàn àtàlìjànú jọ́gbìn dàlkìyàmà ọlọ́run máa sọ fún wa níjọ́ náà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ya ma'sharal jinni wal ins ya ma'sharal jinni wal ins bẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ gbogbo wa láyé ọba tó ṣe kódò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ tó bá dìjọ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run ọba ni a máa ṣọ́ra lójú ìnáwó alẹ́yìn sọlọ ní mo pè yín ìjọ èèyàn mo pè yín ìjọ àlìjànú àti ìjọ ọmọnìyàn máṣar bìmánà jama'a ya ma'ashara aljinni ay ya jama'ata aljinni ọlọ́wọ́ bá ní mo pè ẹ̀yin àkójọpọ̀ àlìjànú àti àkójọpọ̀ ọmọnìyàn eléyìí yóò wáyé tó bá rí jọgbìndà alkiyama ọlọ́wọ́ bọ́ wà máa bí gbogbo wa léèrè ìgbà alámíyà ti kún mùrúsọ́lùm minkum sáwọn òjíṣẹ́ sáà ti gbé àwọn òjíṣẹ́ dìde sáwọn òjíṣẹ́ ò ti dé wá báyìí àwọn òjíṣẹ́ nínú àwọn èèyàn asàlàyé fún alánà ipọ́lọ̀ ògbójíṣẹ́ kankan dìde nínú àwọn àlìjànú nínú ẹ̀dá ọmọnìyàn lọ́lọ́run ti gbá àwọn ànábì dìde àmọ́ àwọn ń bẹ nínú àwọn àlìjànú tí wọ́n gbọ́rọ̀ àwọn òjíṣẹ́ fi máa ṣe wáàsí fáwọn èèyàn wọn ìyẹn lọ̀rọ̀ tó tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn ó ń bẹ nínú àwọn olùmọ̀ tí ọlọ́run gbé àwọn òjíṣẹ́ dìde nú àwọn àlìjọ̀nú náà wọn a máa lo àyà yìí láti fi ṣẹ̀rí pẹ̀lú gbólóhùn tọ́rọ wọn bá sọ pé alamiya ti kún rusulun minkum nínú yín nínú yín yẹn ó kó nínú èèyàn àti nínú àlìjọ̀nú sínú ṣùgbọ́n àwọn àfáà wọ́n jẹ́ kó yẹ wa wípé kò sánẹ́bì nínú àwọn àlìjọ̀nú àmọ́ àwọn àfáà ń bẹ nínú wọn tí wọ́n gbọ́rọ̀ àwọn ànẹ́bí ọlọ́run tí wọ́n lọ sọ fáwọn èèyàn wọn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run gbóhùn dìde àtàlìjẹ̀nú láàfi sàlàyé fún wa lánàá ipò dìde ọjọ́ fi kalẹ̀ láti lọ ṣe fáwọn àlìjẹ̀nú bá èèyàn àtàlìjẹ̀nú ọlọ́run ọba tó bá rí jọ gbìndà kìyàmà a máa sọ pé a máa ṣàrà lè jìn níwàlẹ̀ ẹ̀ẹ́ns ọlọ́run ọba ni a máa pe gbogbo àwọn ìjọ àlìjànú agbáríjọ gbogbo èèyàn pátápátá níwájú ọlọ́run ọba yóò máa bi gbogbo wa léèrè ọlọ́run ọba ó ní sáwọn òjíṣẹ́ àwọn ọlọ́run sáwọn òjíṣẹ́ òwò adé wá báyìí ni tí wọ́n ń ké fún yín àwọn ọ̀rọ̀ àwọ ọlọ́run ìntọ́lọ́wọ́n ọba fẹ́ ìntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ ó sì wá jẹ́ pé ìntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ lẹ́yìn ṣe ìntọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ lẹ́yìn láàyò bẹ́ẹ̀ sì ni àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àti ìran wọn sí yín. yàtọ̀ sùn láàrin kò máa yá. bákan náà wọ́n ń kì yín nílọ̀ nípa ọjọ́ òní ó náà níjọ́ gbìndé alkiyama gbogbo ohun tí ó ṣẹlẹ̀ pátá níjọ́ náà gbogbo àwọn làwọn ànábì ọlọ́wọ́n bá ti sọ fún wa láyé ń bì gbogbo ẹ̀ láti kànú alukur'an tó bá wà díjọ́ gbìndé alkiyama ọlọ́wọ́n bọ́ wa mọ̀ pé èé ṣe tẹ́ ẹ̀ ṣe tọ́lọ́n ṣe bá ti ráwọn òjíṣẹ́ sí yín tí wọ́n ti ṣàlàyé ọjọ́ òní fún yín tí wọ́n ti kì nílọ̀ nípa gbogbo tí ó ṣẹlẹ̀ níjọ́ òní tí ìṣíjọ́ gbìndà kìyàmà gbogbo èèyàn àtàlìjànú níjọ́ náà pàápàá jùlọ àwọn tí wọ́n bá lòdì sífẹ̀ẹ́ tọ́lọ́hun wọ́n máa jẹ́rìí takora wọn ní pé ìrẹ̀ ọlọ́hun ṣẹ́yídínà aláàfòsínà ìrẹ̀ ọlọ́hun ọba ajẹ́rìí takora wa lẹ́nìí gbogbo ń tó sọ bẹ́ẹ̀ ló ṣe rí àwa làwọ̀ tẹ́lẹ̀ yìí àwa la ṣe tí ikún sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kò wá sí ń tó fà á bẹ́ẹ̀ ń tó jẹ́ ká ṣe tí ikún sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ó náà ni pé gara tí wọ́n máa ya tó dùnìyẹ yòdòyòdò ayé ló kó bá wa àmọ́ ayé ohun tí ó tètè tán ni ó ní òjẹ́káráyè ṣe tìrẹ ọlọ́run tó dá wa. wọ́n ṣe ọlọ́run ọba ní wọ́n ò jẹ́rìí lera wọn lérí níjọ́ náà ẹnìkan ò ní pè wọ́n ní kèfèrí àwọn fúnra wọn wọ́n gbà pé kèfèrí láwọn wọ́n gbà pálá ìmoore làwọn wọ́n gbà wípé adagba boore ọlọ́run ọba mọ́lẹ̀ làwọn níjọ́ náà torí pé wí irọ́ ò ṣe pa níjọ́ náà kedere náà ni gbogbo ohun téèyàn ṣe pátá gbogbo ẹ̀ láàrí báyìí ọlọ́run ọba fi sọ láyé kanú alukur'an ọlọ́run ọba ní ìwé tí a kọ̀sẹ̀ kó wá sí àwọn àfihàn gbogbo ẹnìkọ̀ọ̀kan ọmọ ni ó àmà sọ pé wá kọlu mọ́ ilẹ̀ hadhalikitaabi la yughadiru saghiratan wala kabiratan illa sọ. So. ọlọ́run bá láwọn ọmọnìyàn máa sọ níjọ́ náà wọ́n ní máa lè hazal kitab wọ́n máa sọ pé irú ìwé ìmọ̀wó níwé tọ́lọ́wọ́n bá kọ ogun ta ṣe yìí tọ́lọ́wọ́n bá kọ sí irú ìwé ìmọ̀wó ní irú ìwé yìí láyọ̀kọ́ kí ó sọ kí ọ̀dá wọn wà láàrín ìwé tó ṣe wípé la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha ìwé náà èyí tó kéré nínú nǹkan tá a ṣe ó ń bẹ̀ẹ̀bẹ̀ èyí tó tóbi nínú nǹkan tá a gbáyé ṣe gbogbo ẹ̀nìwé yẹn ló kó sínú àwọn àmọ́ ṣe mọ̀ wípé báwo nìwé ló ṣe kó gbogbo nǹkan láti gbà tá ti bàlágà pátá gbogbo ń tá ṣe èyí tó dáa ètò kù díẹ̀ káàtó gbogbo ẹ̀ ń bẹ́ ń bẹ́ jẹ̀mọ́ ẹmẹ́jọ yà wá lẹ́nu gbogbo fáìlì nàìjíríà pátá gbogbo fáìlì ministries pátá ní gbogbo nàìjíríà wọ́n lè kó gbogbo ẹ̀ sórí flash drive kékeré báyìí tí gbogbo ẹ̀ wà ń bẹ̀ technology bí ṣe ń dàgbàsókè ó yẹ ká ti bẹ̀ mọ́ lọ ṣùgbọ́n àwọn èèyàn ò ti bẹ̀ mọ́ lọ́hún ọlọ́wọ́n bá ń jọ gbẹ́ndé alìkèyàmọ̀ ìwé class ìwé báyìí náà láàfihàn yín gbogbo tẹ́ ṣe pátá yóò wà mẹ́ ọmọ ni ọwọ́ àmà sọ pé má lè hàdà alìkèta pẹ̀lú ìwé wo a lè láyò gbọ́ kí o sọ pé ọ̀tún wà ìlà ìwé tí a gbélé kedere báyìí láàrin nínú òwe wa. ọlọ́wọ́ bá ní kó wá ní òrìn tó ṣe níwájú ẹ̀ báyìí tó bá dìjọ́ gbìndé alìkèyàmà torí pé ọlọ́run tó dá wa kò ní ṣàbòsí fẹ́ni kankan ọlọ́run ọba níjọ́ ta wí wa shahidu ala anfusihim wa ọlọ́wọ́ bá láwọn kèfèrí níjọ́ ta wí gbogbo wọn náà ni wọ́n jẹ́rìí takora wọn níjọ́ náà gbogbo wọn ni wọ́n jùwọ́ lẹ́pẹ́rẹ́ ọlọ́run kèfèrí ni wá àti ṣàìmoore sírẹ̀ ọlọ́run tó dá wa arọ́lọ́wọ́n ọba ńlẹ̀ òsàlà pè lágbà arọ́lọ́wọ́n ọba ńlẹ̀ ẹni tí ò tọ́lọ́run la sọ́dọ̀ ọlọ́ gbogbo ìtọ́wá ń wù yẹn kò ní bámọ́ níjọ́ náà ọlọ́run ni wọ́n ó jẹ́rìí lera wọn lérí tó bá rí dọ́gbọ́n dé alkiyama ibi tá a tún dé lánàá nì ọlọ́run ọba wa ń sọ fún wa ọlọ́run ọba ní dhalika an lam yakun rabbuka muhlikal qura bi dhulmin. dhalika an lam yakun rabbuka muhlikal qura. ọlọ́wọ́n bá ní ìdí tá fi jẹ́ kí wọ́n jẹ́rìí gbéra wọn níjọ́ náà ẹ̀rì pẹ́nu ara wọn náà náà fi sọ pé a rẹ ọlọ́run àti ṣàìmóore ẹnu ara wọn náà ni wọ́n fi sọ́njọ́ náà ọlọ́run ní dhalik èyí rí bẹ́ẹ̀ dhalik ìdí tá fi jẹ́ wọ́n fẹnu ara wọn sọ dhalik ìdí tá fi jẹ́ wọ́n jẹ́rìí takora wọn níjọ́ náà dáàlẹ̀ ìdí tá a fi jẹ́ kí wọ́n fọwọ́ ara wọn dájú ara wọn níjọ́ náà an lam yakun rabbuka muhlikal qura bi dhulmin an lam yakun rabbuka muhlikal qura bi ìdí ni wípé dájúdájú ọlọ́run ọba an lam yakun rabbuka muhlikal qura ọlọ́run ọba ààrẹ ànábì kì í pa àwọn èèyàn kan rẹ́ kì í pa ìletò kan rẹ́ bí zulmi kó wá ṣàbòsí kán mọ̀ sẹ́lọ̀n kọ́lọ́n wá lọ pa wọ́n rẹ́ lórí ẹ̀ṣẹ̀ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ ọlọ́run kì í pa àwọn èèyàn kan rẹ́ bọ́lọ́run bá pa àwọn ìjọ kan rẹ́ a mọ̀ pé wọ́n ṣe tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sọ́kọ́lọ́ kó pa wọ́n rẹ́ alamiya kun rọ́bù kan mulikal zulmin ọlọ́run fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ nípò wọn ọlọ́run òun ẹ̀ ní gbọ́pọ̀ ọlọ́run pa àwọn àwọn èèyàn kan rẹ kó wá jẹ́ pé bíi zolmi kó wá pọ́ lọ́run ṣàbòsí fún wọn kò lè jẹ́ bẹ́ẹ̀. kọ́lọ́run wá pa wọ́n rẹ pẹ̀lú pọ́lọ́run ṣàbòsí fún wọn wà ló àgàfẹ́ lọ́hùn-ún ó sì jẹ́ pa àwọn èèyàn ẹ̀ wọn ò mọwọ́ mẹsẹ̀ lórí ntọ́lọ́run ọba torí ẹ̀ pa wọ́n rẹ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ àwọn afọ́nímọ̀ tafsir ìtumọ̀ méjì ni wọ́n fún pàápàá jùlọ àfáàwà Ibn Kathir rahimahullah ìtumọ̀ méjì ni wọ́n tú àyà wọ́n ni dhalika dhalika alam yakun rabbuka muhlikal qura bidhul wa ahluha ghafilun ìtumọ̀ àkọ́kọ́ ó náà ni wípé dáàlìkà ọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ ọlọ́run bá dékún ó jẹ́rìí gbèrà wọn nítorí wípé anlamiyakun rọ́bùkà múlíkálíkúrọ́ ọ̀bẹ̀dọ́lmin pé ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga kì í sàdédé pa àwọn ìjọ kan rẹ̀ bẹ̀dọ́lmin látara apọ́lọ́run ọba wá sàbòsí fún wọn wà ló wàá gàfẹ́ nígbà tó ṣe páwọn èèyàn yìí gàfìlún wọn ò mọwọ́ mẹsẹ̀ ọlọ́run wá pa wọ́n rẹ ní tàbùsí ọlọ́run kìí ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ kan nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì dhalik an lam yakun rabbuka muhlikal qura bi dhulmin an lam yakun rabbuka muhlikal qura bi ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni pọ́lọ̀wọ́ bá rẹ̀ ànábì alámiyakún rọ̀búkà múlíkalẹ̀ kọ̀rọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ pa àwọn ìjọ kan rẹ̀ bí zulmi látara pé wọ́n dorogún papọ̀ mọ́lọ́hun ló láìsí bá ti rán òjíṣẹ́ wọn pé wọ́n ṣẹbọ ọlọ́run ò tí wọn rẹ́ yóò wá rán òjíṣẹ́ sí wọn kó lọ sọ fún wọn pé a kì í ṣe bọ ọlọ́run ni ẹ máa sìn tí wọ́n bá wá kọ̀ tí wọ́n ò gbọ́ ní ó kan ìpanirẹ́ ní ó ṣẹlẹ̀ lóbi pé zulmù ń bẹ bí mánà shirik pé wá dálíkà ẹ̀hẹ́n. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ kúrò kúrò kúrò kúrò kúrò kúrò kúrò ọlọ́run ọba rẹ kò ní ṣàdédé pa àwọn èèyàn kan rẹ bí zulmin aibi shirik bẹ́ẹ̀ bọ́ ṣe tóun tẹ́nìkan bá ń ṣẹbọ ọlọ́run ò ní parẹ́ ó dìgbà tọ́lọ́run ọba bá tó ń rán òjíṣẹ́ sí ẹ lọ wí fún wà ló àgàfẹ́ lóhùn nígbà tó ti pa àwọn èèyàn àwọn ohun mà ò dáa ọlọ́run ní pa wọ́n rẹ́ ó dìgbà tọ́lọ́run bá tó ṣe ìkọ́mọ́tòlẹ́hùjà lé wọn lérí ìgbà yẹn náà tó dẹlẹ́ṣẹ̀ àfáàwá ibn kathir wọ́n nítumọ̀ èyí òun ló tẹ̀sùn wọn jù torí pọ́lọ́hún ọba kìí ṣalábòsí kìí sì fàbòsí ròyìn ara ẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ní kéèyàn ó sọ pọ́lọ́hún ọba ṣàbòsí afáà kan ṣe wá sí ọwọ́ á ní ẹ lọ́lọ́hún kìí ṣalábòsí subhanallah ó rẹ̀ gbọ̀n ńlẹ̀ kò fún lówó ó sàbúrò olólówó ṣé kìí sàbò sílẹ̀ yùn inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ọba ní wa ẹnìkan wá sọ wípé mi ò mọ́ tàà fún àyẹ́gbà gbogbo nítorí kó gbà lérò a kò gbọdọ̀ fàbù síròyìn ọlọ́run wàmà rabbuka bí dhallami lil abid ọlọ́run ní láéláé kò sí nínú ìṣesí òun kó ń wá sàbòsí fáwọn ẹ̀rú tó ń dá nínú hadith kudusi ọlọ́run ọba sọ wípé inni haramtu dhulma ala nafsi waja'altuhu bainakum muharrama fala kò sí ní tó jẹ́ ìwọ̀ fún mi ọlọ́run àmọ́ mo ṣe àbòsí léèwọ̀ fúnra mi mi gbọ́dọ̀ ṣe kéèyàn wá sọ pé òun ròyìn ọlọ́run ó wá fàbò sí ó fi ròyìn ọlọ́run ọlọ́run mọ́sà ẹ̀ṣọ́ wa ń bẹ̀ ọlọ́run ọba ní dáàlíkà alàmì akùn èyí rí bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba rẹ̀ ìtumọ̀ tàkọ́kọ̀ ni àfọwà Ibn Kathir faramọ́ ó náà ní pé ọlọ́run ọba buka rọbúkà múlikal kọ̀rọ̀ ọlọ́run ọba kò ní pa àwọn ìlú kan rẹ bizulmi látara pé wọ́n ṣẹbọ wàhálù àgàfẹ́lú nígbà tó ṣe wípé àwọn tí ń ṣẹbọ ọ̀hún gan wọn ò mọ̀ lẹ́sẹ̀ ọlọ́run kìí ṣe bẹ́ẹ̀ ó dìgbà tó bá tó kọ́kọ́ rán òjíṣẹ́ sí wọn náà ìgbà tó bá rán òjíṣẹ́ sí tó ń ṣàlàyé fún èyí ń ti kúrò ní pé wọn ò mà ìgbà náà ni píparun ní òtò ìṣẹ̀lẹ̀ èyí tẹ̀sùn wọn nínú ìtumọ̀ ìtumọ̀ kejì ọ náà ni pé dalek ọ náà ni pé dádájọ́ ọlọ́wọ́n bá rẹ kò ní pa àwọn ìletò àbílú kanrun bezolmi ní si وأهلها غافلون وأهلها غافلون nígbà tó ti pa àwọn ará ìletò náà tí wọn ò ṣe nǹkan kan kọ́lọ́wọ́n wá pa wọ́n rẹ́ ní tàbùsí ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ méjèèjì ó wọnú ara wọn nínú àyà yìí arígbọ́yé àbòsí ni ká fìyà jẹ̀yàn lórí tí ó mọ̀ lẹ́sẹ̀ ọwọ́ nulé ọmọ ṣe nǹkan kan ọba bẹ̀rẹ̀ sí ní kó bílálà bò kó mọ ẹni tó ń ṣe nígbà tó wá ọwá ǹjẹ́ ọmọ tó torí ẹ̀dìyà òun ọmọ torí nǹkan báyìí kì í ṣe bẹ́ẹ̀ ó gbúdọ̀ jẹ́ wípé a ti ṣàlàyé fún nǹkan yìí báyìí la ṣe gbúdọ̀ ṣe ò gbúdọ̀ ṣe báyìí nǹkan báyìí ìyẹn gbúdọ̀ kọ́kọ́ ṣáájú kí báwí tó wá ìlú tí ò sófin ẹ̀sìn òsì mbẹ̀ ọlọ́run ọba tó dá wa nínú àánú rẹ̀ lé wa lérí ó náà ni pé gbogbo ń ta bá ṣe níta ìmọ̀ ọlọ́run ọba máa ń forí jìn wá lérí ẹ̀ Rabbana la tu'akhidhna in nasina wa akhta'na Rabbana la tu'akhidhna ọlọ́run ọba wa dákun mọ́ fi bí wá iná ṣe iná àwọn nǹkan tó ṣe wípé ìgbàgbé ṣe wá àbáwọn nǹkan tó ṣe wípé ó ṣèèṣì ìyàtọ̀ ń bẹ láàrin téèyàn gbàgbé àti láàrin tó ṣèèṣì ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ń ta gbàgbé ó náà ni nǹkan tó ṣe pé a mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tá a lọ ṣe nǹkan yẹn a ti gbàgbé ẹ̀ ìgbàgbé ló mú wa alakatọ́wù ó náà ní nǹkan tó yẹ pé bàtà ń ṣe yẹn àgbàgbé àmọ̀ ṣùgbọ́n bákan la ṣe fẹ́ ṣe ó bá já sí bá mi má wà lọ́wọ́ ìyẹn ní kátọ̀ àti ń tá gbàgbé àtẹ̀yí tí àṣìṣe wáyé tá a mọ̀ pé ibi tí ó padà já sí nìyẹn ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وعفو ọlọ́run tó dá wa ó kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú àyà yìí wípé ìjìyà ò wáyé láì ṣe wípé ìkìlọ̀ ti ṣáájú ọlọ́run kìí í fi ajá àwọn èèyàn kan làwọn èèyàn fi máa pé sùúrù ọlọ́run pọ̀ ọlọ́run yóò máa lọ́ wa lára bóyá túbá bóyá tọrọ àforíjì ọlọ́run ò ní fi bá wa wí títí tí ìkìlọ̀ ó fi wá dé táàfi wá mọ̀ wípé o mọ̀ ń mọ̀ ní kìí ṣe pé o mọ̀ nínú ṣẹ̀ríà o ń bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan ẹ̀nà ń pè ní mawani o teklif nínú ìmọ̀ usul fiqi àwọn nǹkan mi ń bẹ bẹ́ẹ̀ bá ṣéèsì àbí èèyàn ọ̀mà ọlọ́run ọba fojú fò fún yàn lápèjúwe ẹni tí kò bá mọ ìdájọ́ ọlọ́run lórí nkankan kan tó wá ń ṣe nǹkan ọ̀hún ìdájọ́ òun kò tí ì ní ṣẹlẹ̀ lórí ó dìgbà tá a bá tó fi rinlẹ̀ pé a ti ṣàlàyé fún àwọn òfin ọlọ́run ó pín sọ́nà méjì àwọn nkankan ń bẹ alùmùfidí níbi dọ̀rúrà ọ̀kan nìyẹn àwọn nǹkan kan sì ń bẹ nú àwọn òfin tó ṣe wípé almaalumu fi dín bilijtihad àwọn nǹkan kan bẹ bí wọn sọ gbogbo aná ti mà kéèyàn máa forí kalẹ̀ fókúta gbogbo aná ti mà kò zina kò dáa ọtí mímu kò dáa jama bá a ṣe wá ń sọ yìí àwọn àwùjọ mi ń bẹ́ẹ̀ àwọn ò gbọ́ pé ọtí ò dá torí pé gbogbo ẹni bá bí síbẹ̀ ọtí ni wọ́n ò fi ọtí ni ó mú dàgbà kò sì sí wáàsí kan tẹ́nìkan lọ sí wáàsí fún wọn nígbà wá débẹ̀ wá ní gbogbo wọn ó wọná bóun ni wọ́n ṣe wọná ìtọ́ ń sọ yẹn ó strange sí wọn pé kí ló dé tọ́tí ò fi dá ọkọ̀ ṣàlàyé ẹ̀ fún wọn pé ta ló sọ bẹ́ẹ̀ àwọn ìran mi ń bẹ láyé dì sí yìí àwọn òrìṣà ìdá kí wọ́n rìn òwò wọ́n kàn sàn kankan mọ́ dín àwọn orí pé ọ̀dá ọ̀rọ̀gbọ́n ẹwọ jẹ̀lẹ̀ bábà oyún tí ẹ̀ jìnà gbogbo òwò ni wọ́n sílẹ̀ àwọn òmà àti lè wá gbẹ̀dájọ́ lé wọn lérí ìyẹn kọ́kọ́ ṣáájú tó ṣàlàyé fún wọn ìdí nìyí tó fi jẹ́ pé àwọn olùmẹ̀sìn wọn wọ́n gbọ́dọ̀ máa ṣàlàyé kábà lè fi iqamatul hujja kábà lè fi àwíjàre rinlẹ̀ láwọn èèyàn lérí kó má bàa wá sẹ́nìkan tí ó sọ pé òun ò mà ìdí nìyẹn iṣẹ́ tọ́lọ́ ń gbé láwọn àfáà lọ́wọ́ nìyẹn ẹ máa wí ẹ má bìkítà ẹ̀yẹn sá máa wí ẹni tí ó gbọ́ ó gbọ́ ẹni tí ò bá sì ẹ filẹ̀ ẹ̀yẹn sá wí kò ní í sí pé mi ò gbọ́ torí pé èèyàn lọ́wọ́ bó fi gbá kó wá mú tó bá ìdọ̀wé àlùkìyàmà ọlọ́run ọba kì í wá fìyà jẹ ẹyan lérí téèyàn ò mà títí dìgbà téèyàn ó fi mà ìyẹn ló fà á tọ́lọ́run ọba fi fi àwọn òjíṣẹ́ ránṣẹ́ tó fi fi ìwé ránṣẹ́ kẹ́ni kankan má bàa lè láwùjáre níwájú ọlọ́run. wa ma kunna ọlọ́run ní àwa kì í fìyà jẹ èèyàn ó dìgbà tá a bá tó gbójíṣẹ́ dìde kó lọ sọ fún wọn náà ló fà làwọn àfáà fi sọ wípé ìjà lè pe èèyàn kan kèfèrí òun ní pé ń kèfèrí ó dìgbà ọba ṣàlàyé fún in tó ń ṣe yìí ó sọ̀yàn di kèfèrí jàmáà ẹlòmíín bẹ́ẹ̀ ń gbọ́ ọba ṣe gbọ́ àlẹ́ ìwà lẹ́wọ̀n wọn ntí wọ́n ń dara ẹ̀ láàmú sí ni wàhálà ẹ̀ wọ̀n mà yóò dá sọ́tọ́ báyìí sọ pé òun ọmọ yẹn ó ti bọ́ lọ́dọ̀ ọlọ́run kò mọ ní ìwọ ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé ẹ̀ mélòó mélòó ni nǹkan tá a rò páwọn èèyàn mọ̀ tí wọ́n ò mọ̀ níbi tí nǹkan délé ní ẹlòmíì ò rí sábúrú kóun ó fóbìnrin lóyún kóun ó tó gbé wọlé òun ò mọ̀ pé ó dáa nígbà ẹ̀ wa sọ pé kódà nínú ṣẹ̀ríà ìdájọ́ ọmọ àlè lọ́mọ tóbi ah so ah, le tó bẹ́ẹ̀ ni

lásìkò alẹ́ ń bí mo sọ ètè ìwọ̀n ọ̀ràn wa ká máa sọ ẹnikẹ́ni ṣùgbọ́n agbọ́dọ̀ nítorí pé ó bá àwọn wíhun ó bá ẹlòmíì wí ní jòkó tó jù wọ́gá lọ aya yìí àwọn àfáà máa lò láti lè fi rinlẹ̀ wípé ká tó lè ṣe tekfir ká tó lè sọ pé nìkan kèfèrí ni ká tó sọ pé nìkan oníbídà ni làbúdà min iqamatil hujja agbọ́dọ̀ kọ́kọ́ fi ẹ̀rí rinlẹ̀ náà wípé n tá à sọ yẹn ó ti yé kò kàn tẹ̀lé ní ìgbà yẹn la tó lè gbé ìdájọ́ lérúfẹ́ ni bẹ́ẹ̀. وما ربك بغافل عما يعملون ọlọ́wọ́ bá ní wa li kulli darajatun mimma amilu ọlọ́wọ́ bá ní kó gbogbo èèyàn pátá gbogbo èèyàn pátá ẹni tí ó wọ àlìjánná àti ẹni tí ó wọ náà lọ́mọ nìyẹn ní àtàlìjánú wàlìkúlì ń darọ́jà tún mímọ àmìlò wàlìkúlì ń darọ́jà tún mímọ àmìlò ọlọ́wọ́ bá ní kó wá náà ni yóò mọ̀ lágbéga ó wá lè jágbéga nínú iná ó lè jágbéga nínú àlìjánná kó wá ní ó máa lágbéga bí má àmì ló látara tí kó wá bá ṣe láyé ẹlòmí bẹ àlìjánná rẹ̀ jannatu firdaus ni yóò máa bẹ torókó jannatu firdaus arábìnrin tẹ bá fẹ́ bẹ lọ́hún ẹ bẹ lọ́hún àlìjánná firdaus torí wípé àlìjánná òun lànàbí Muhammad sallallahu alaihi wa sallam wa lókè rẹ̀ alẹ́ àràṣẹ ọlọ́run ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wá ní wàlékúlín darajatun bima amilu bó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ẹ̀ máa ṣe láyé bọ́ bá ṣe fẹ́ kípò rẹ̀ ó ga sí nínú náà máa ṣe láyé bọ́ bá sì ti fẹ́ kípò rẹ̀ ó ga tó nínú àlìjánná ayé ń bí náà láti ṣe àfa àsọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé. ìnàléláyè ìbàdàn fòtọ́nà. ìnàléláyè ìbàdàn fòtọ́nà. تركوا الدنيا وخافوا الفتنة تركوا الدنيا وخافوا الفتنة نظروا فيها فلما علموا جعلوها لجة واتخذوا صالح الأعمال فيها سفنا صالح الأعمال فيها سفنا láti ibi àyà tá a ti kúrò yìí ọlọ́run ọba ń sọ fún wa wàlíláyé mọ́sálù làálá kò sí ní ta lè fi wọ́ ọlọ́run ní gbogbo ọ̀nà lápèjúwe tó súnmọ́ bíi kí bàbá kan ó lọ́mọ kan àbólọ́mọ méjì àbọ̀gá kan lẹ́nu iṣẹ́ ó láwọn ọmọ iṣẹ́ méjì àbólùkọ́ ó láwọn akẹ́kọ̀ọ́ méjì ìkan wá ń ṣe dáadáa ìkejì ń ṣe mẹ́lẹ́ ní wá ń sọ wípé sórí ti ẹ̀hún èyí tó ń ṣe múra sí gbogbo ẹ̀ ló lérè ìwọ tí wọn náà sì ń ṣe báwọn ìwọ náà múra sí gbogbo ẹ̀ ló lérè ìyẹn nínú èdè tàdídù ni kìí ṣe pé ó ní kó máa sábúrú ṣùgbọ́n tó ń bá nílẹ̀ aká ẹ̀ ó mà pé ní ti ń sọ fún kó ń jáwọ́ ń bẹ̀ ọlọ́run ọba fi sọ pé wálé kò lè dárọ́jà àtúnmí máa àmì lò ó. wálé kò lè máa wà máa wọ́n fi máa وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما شاء ويستخلف من بعدكم ما شاء فما أنشأكم من ذرية الله أباني ولكل درجات مما عملوا nínú èdè lárúbáwá tẹ̀wínù yẹn tí ń bẹ níbẹ̀ yẹn ni ọ̀nà tá a fi máa ń a fi máa ń gé ọ̀rọ̀ tó bá fẹ́ pọ̀ fi ń dín kù ntọ́ ni wálìkúlì wáhìdí mínú tẹ̀níwínú yẹn ìtumọ̀ tó gbé nìyẹn wálìkúlín tàbí wálìkúlín ìtumọ̀ ẹ̀ ni pé wàlìkúlì wá ìdí mínú wàlìkúlì tẹ̀níwìnì tó ń bẹ̀ẹ̀bẹ̀ yẹn tó túmọ̀ sí nìyẹn fún gbogbo yóò máa bẹ fún gbogbo ẹ̀dá pátápátá dàrọ̀já tún oníkálukú ní òní promotion bí máa mi lóòrùn látara tí kó wá gbélé ayé ṣe promotion tiẹ̀ ó wá lè jẹ́nu àlìjẹ́nà kọ́lọ̀ kó bẹ́ẹ̀ promotion tara ti bí ó lè já sínú iná torí pé promotion náà ń bẹ ń bẹ ọlọ́run kó sọ wà ń bẹ kó má ṣe wá lọ́mọ náà làbá àfitọ́ pé iná lílá ìbàdàn fútọ́ náà. iná lílá ìbàdàn fútọ́ náà. àfáàní àwọn ènìyàn kan ń bẹ rúṣin ọlọ́run ọba wọ́n pé ní làákàyè ọlọ́run dá wọn pé lọ́pọlọ púpọ̀. àgbòtú ní àwọn ọ̀pọ̀ ìwé tàná. wọ́n palẹ̀ ayé tì. wọn ò jẹ́ kí omi odò ilé ayé ó gbé wọn lọ wọn wá bẹ̀rù fìtínà tí ń bẹ níjọ́ gbẹ́ndé alìkìyàmọ̀ in tí wọ́n bùkátà nínú ayé ni wọ́n mú bẹ̀ èyí tó lè gba alìkìyàmọ̀ lẹ̀ lọ́wọ́ wọn wọ́n ṣọ́ra fún ọlọ́run bá àáfàá ní àwọn ló pé nílẹ̀ akáì. wọ́n palẹ̀ ayé tì in tó lè kó bá wọn níwájú ọlọ́run wọ́n jìnà sí nígbà tí wọ́n ń bẹ láyé in tí wọ́n bùkátà tí ó jẹ́ wọ́n orí tọ́lọ́wọ́n ọba ṣe ni wọ́n wá láyé àmì pé èèyàn pé nílẹ̀ akáyè nìyẹn àmì pé èèyàn mọ ní téèyàn ń ṣe nìyẹn ilé ayé bó ṣe rí in ta ní bùkátà sí tá a fi ṣe tọ́lọ́hún ni ká wá ń bẹ̀ àwọn àwọn excesses tó bá ti pọ̀ jù kò ní jẹ́ èèyàn ó ṣe tọ́lọ́wọ́n ọba máa àwọn tí wọ́n pé nílò aka inú àwọn ẹrúsìn ọlọ iná lílá ìbáadá ń fòtọ̀ náà. iná lílá ìbáadá ń fòtọ̀ náà. tààrà ọkọ̀ dúnìyà wà ha fúlfìtànà. tààrà ọkọ̀ dúnìyà wà ha fúlfìtànà. wọ́n palẹ̀ ayé tì wọ́n bẹ̀rù fìtínà tó ń bẹ́ẹ̀ látàrú wọ́n wo ilé ayé títí wọ́n wo wo wo wo wọ́n wá tara ìwòye sí wọn nípa ilé ayé wọ́n padà wá mọ̀ wípé wọ́n rí pélé ayé kì í ṣe ibi téèyàn máa ń wà lọ títí láíláí àléébù tí ń bẹ níbi gbogbo ń ta níláyé ó náà nípa wàá fílẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ní ọkọ̀ bó ti wulẹ̀ kọ́kọ́ ó da tó ń jọ́ tó yẹn bá kọ́ra ah, ẹkú náwó kínní ẹkú náwó kínní ntọ́ máa rò ni pé bọ́ọ̀ bá fọkọ̀ yìí lẹ̀ yóò fi ọlẹ̀ ńjọ́ kan bẹ́ẹ̀ yẹn kọ́lé bẹ́ẹ̀ yẹn ra ọkọ̀ bẹ́ẹ̀ yẹn ra nǹkan fi yóò fi gba lọ́wọ́

nílé ayé yìí èyí tí a ní bùkátà sí nínú orí ayé tí ò ní jẹ́ kí fìtínà ayé kó gbé wa lọ ẹlòmí ń bẹ òsì ló sọ́ di kèfèrí ẹwàdó àtànàbí ń ṣe wàyàkúnú balẹ̀ àgàyìnlá máa wà kẹrù mìnà fún wa nílé ayé yìí àwọn nǹkan orí ayé tí ó fi jẹ́ kárí tàlìkìá mọ̀ ṣe èyí tí ó ràn wá lọ́wọ́ láti rí tìrẹ ọlọ́run ọba ṣe òun làwa ń béèrè lóbi jẹ́ àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ní làákàyè wọn á rí ilé ayé ẹ́n ah, ah. wọ́n múlé ayé ìlú jàtàn jàlúwà lújàtàn wàtàkàdó sọlẹ̀ àlàámà ìfẹ́ àsófò náà wọ́n mú ilé ayé wọ́n wọlé ayé títí wọ́n wá sọ ilé ayé wọ́n sọ di bí ibùdó omi tó ṣe wípé bóòlà á ṣe wá làá kọjá kìí sì ṣe orí téèyàn bá ń kọjá lórí omi kìí ṣe pé èèyàn fẹ́ dúró bẹ̀ èèyàn fẹ́ kọjá bọ́sódì kejì ni wọ́n wá rí ilé ayé gẹ́gẹ́ bí omi tá fẹ́ là kọjá kò sì sí ní téèyàn lè fi kọjá níbẹ̀ bí kì í bá ṣiṣẹ́ rí wọ́n wá mú iṣẹ́ rí wọ́n sọ́dọ̀ kọjú omi kún ó bá lè fi tu ibùdó omi ayé kọjá ká bá lè gúnlẹ̀ sí ibùté tó dáa ẹnìkejì wá dé òun sọ pé wọ́n máa fẹsẹ̀ rìn lórí omi ní jama yóò tẹ̀rí síbẹ̀ ẹni tí ò bá ti níṣẹ́ rí ìgbàgbọ́ nínú ọlọ́run àti iṣẹ́ rí kò sí ní tó fẹ́ fi la òkun ayé já ja ọlọ́run ọba sọ pé wálé kò lè dárọjá tún bí máa mi ló ọ̀rọ̀ ọba ní kọ́ wá náà ní yóò nípele ìpele nínú náà àbínú àlìjẹ́ náà látara tí kó wá gbélé ayé ṣe. ọmọ ọlọ́run ọba rẹ kò sì ṣàìmọ̀ kan nípa tí kó ayé ṣe níṣẹ́ ọlọ́run ọba ní kó yé gbogbo yín ọlọ́run ọba yín ọba tó rọrọ ní bọ́lọ́run bá ní ẹ̀nà ó sójú ọ̀nà ọlọ́run kò sí tọ́lọ́run ọba fẹ́ fowó yín ṣe ọlọ́run ọba tẹ rí yín àlàgà níyù lọ́lọ́run ọba tó rọrọ ju gbogbo ẹni tó rọrọ lọ́lọ́run ọlọ́run ọba yìí ọba tó ṣe wípé kò bùkátà nǹkan kan lọ́dọ̀ ẹ̀dá àwọn alábùkátà ṣe jàmá kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe lówó lọ́wọ́ tó kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe tó nípò èèyàn ó tún bùkátà sẹ́ni tí ò tó yàn bí pírẹsidẹ́ǹtì wa ọlọ́run ọba kó mọ ọba kíyèsí Muhammadu Buhari bó ṣe tóun bó ṣe tóun ṣe é mọ̀ pé ó tún bùkátà sẹ́ni tí ò tó ẹni tí ò tó nípò ó bùkátà sí ìwọ bàbá olówó bó o ṣe tó yẹn ẹni tí ò lówó tí ò ní nǹkan kan fi sẹ́nu géètì ó bùkátà sí nígbà tó dòrú tó ń gbọ́ tí ń parapara bàbá síbẹ̀ ni bàbá sọ̀rọ̀ tí ni wọ́n á ọ̀ ọ̀ yọkàn ìyàwó <laughs> ó bùkátà sí baba gateman òun wá ń gbé ọkọ̀ rẹ̀ bọ̀ fẹ́ wọlé nínú ilé tó ṣe pé wọ́n lò ní ọwá ń tẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ gateman ti sùn lọ ọwọ́ agbálẹ̀kùn gbagbagba kò sílẹ̀kùn bó ṣe kéré tóun ó bùkátà sí bí ó sílẹ̀kùn ò wọlé o lè yọ ń o ṣùgbọ́n lásìkò yẹn ń sì lọ́gá ọ̀gá ni ta ni èmi ọ̀gá ẹ̀ ni pé ah òun yẹn ò jó ọ̀gá mi o <laughs> àbí nǹkan ọwọ́ àlọ́ wákàtí kan kó ah ọ̀gá ẹ̀ má bínú ah gbogbo etí ń dùn mí lẹ́jọ́ mẹ́ta ẹ̀ ní òjẹ́ jẹ̀mọ́ bó o ṣe tó nípò yẹn o ì ṣe gàníyù áníhù ọ̀rọ̀ ọ̀rọ̀ tayọ ẹ̀ kò síbẹ̀ èèyàn ṣe ga tó nípò ó sì tún máa ní bùkátà sẹ́ni tó kéré sí ọ mọ́níjà ó ní bùkátà sí mọ́sẹ́ńjà làáfàá fi sọ wípé anásùlì ìnà sí bá ẹ́ للناس من بدو بعد لبعض وإن لم يشعر الخدم بعد لبعض وإن لم يشعر الخدم بعد لبعض وإن لم يشعر الخدم الناس للناس الناس من بدو وحاضرة الناس للناس من بدو وحاضرة الناس للناس àjọjọ́ ń ṣe bọ̀ yìí sinra wa ni irọ́ ní jẹ́ pé mi lọ gá ìwọ lọ́mọ ẹ̀ṣọ́ irọ́ ní jẹ́ bọ́ máa ṣẹ́ ọ̀bárọ̀ gá kò ní lè ṣiṣẹ́ bọ́gá náà ọ̀bárọ̀ máa ṣẹ́ iṣẹ́ tí ẹ̀ náà ní jágaraga bí ọba sí mẹ́sẹ́ńjà mẹ́nìjà ò ní lè ṣiṣẹ́ bá kúrò nígbà bàbá olówó tó wá dúró ó ní ẹ lọ bá ń pe ọmọ ọ̀dọ̀ kan wá ṣé ẹ rí gbogbo ogbó ó yá máa san bá mi san ó wá jókòó sórí àga ọ̀fẹ́ lójú tiẹ̀ ọmọ sọ pé ọjọ́ ga lé lórí abẹ́ẹ̀kọ́ bọ́ bá parí iṣẹ́ òun tán yóò tẹ́wọ́ gba owó ẹ̀ ìwọ náà lọ forí jágbó ló fi rówó òun torí tiẹ̀ náà ló lọ fi ṣẹrú níbi tó ti ṣẹrú owó tó o níhun náà òun náà gbà lọ́wọ́ ẹ ìwọ náà ṣerú fóònù náà ó náà ṣerú fún ọ anásólè nàṣẹ mẹ́ẹ̀ bàdéwẹ̀ wàhádẹ́rọ̀tì kára oko kọ́ mọ́rò pó ń jọ́gà lórí ara alé kára alé mọ́rò pára oko ń sin òun wà ẹ́ lámọ́yá ṣe ọ̀rọ̀ lẹ́kàdámọ́ bá dọ̀ lè bàdé wà ẹ́ wọ́n bá lè lé tó sọ pé wọ́n ìyàwó mi ó yà fọṣọ fún mi dáná oúnjẹ fún mi ìyẹn ni mo fẹ́ jẹ ọwọ́ àfẹ́ òun ṣèṣe bẹ ní pé wọ́n lọ lọ́lá gbogbo tó ń ṣe yẹn jàmá ìwọ náà ti lọ forí dágbó fúyàwó. bàbá lè bàjẹ́ لم يشعر القدم بعد لبعد وإن لم àjọjọ́ ń ṣe bọ̀ yìí sinra wa ni kò sí fàárí fẹ́ nìkan bá a bá níbò ní tọmọ ọ̀dọ́ ṣe jẹ́ ọ̀gá náà ní rí nǹkan kan ṣe ṣùgbọ́n Ọlọ́run ọba nìkan ló mọ́ kúrò ń bẹ̀ ghaniyun Ọlọ́run ọba náà wà rọ́bù kalẹ̀ gani yóò vọ̀rọ̀ ahmà ọba lóhun ni alọ̀ganiyu ọba tó rọrọ̀ kò ní bùkátà sí nǹkan kan lọ́dọ̀ ẹnì kankan ọba tó tó ṣe gbogbo tó fẹ́ ṣe ni kò bùkátà ìrànlọ́wọ́ ẹnì kankan wa antumul fuqara ilayhi àwa là wá ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kò ní tí ó béèrè lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan ọlọ́run omi kò bùkátà ẹ̀ ó dá atẹ́dùn kò ní ìdí ẹ̀ ọlọ bí ò sí kò dín kù nínú ọlá ọba ọlọ́run ọba rẹ ọba tó rọrọ ní dùrọ́hámà òun ló nìkẹ́ lọ́dọ̀ onímọ̀ kẹyàn ẹni tọ́lọ́run ọba ọ̀kẹ́ jàmá bí gbogbo ayé parapọ̀ ẹ̀ lérí kẹ́ ọlọ́run ọba ló ní ìkẹ́ oníkẹyàn oníṣàánú èèyàn ìyẹ̀ṣẹ́ ayọ̀lẹ́ ní ìyàṣá tó bá wù ọlọ́run yúdí ibùkún ọlọ́run ọba yóò mú ẹ̀yin wọ̀nyí yóò mú yín kúrò lórílẹ̀ wayastakhlif àwọn tó bá sì wú yóò fi wọ́n rọ́pò yín yóò mú yín kúrò lórí ilẹ̀ ìyẹn kìí ṣe tuntun láyé ànábì nú ọlọ́run pa wọ́n rẹ́ ọlọ́run sì tún gbá àwọn ìran míì dìde àbí pẹ́yìn kan ọlọ́run lè gbá èèyàn míì dé tí wọ́n wàá dáa jù yín lọ àmọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nígbà míì àfa lè mọ ẹja àti tọlọ ẹja àti tọlọ oníkàlùkù ó mọ sọjìká kò sí kò sí ẹnìkan bá dé òun ó bá ní ẹfi wọn rẹ òun nìkan ó ṣe gbogbo ẹ yẹsítẹ́bìlì kọ́ọ́mọ́n gẹ̀rọ kún ọlọ́nìtẹ́ bálẹ̀yìn ò ní ṣe àfẹlùmí rọ́pò yín ló fi jẹ́ pé tọ́lọ́run bá fi ọ́ ṣe sábàbí dáadáa ọpẹ́ ni kò máa dù má ṣe fáàrí bọ́lọ́run ọba ọba lò ọ́ alẹ́ lòmíì kò sí jàkínú dòdó ń bẹ̀ pé èmi náà ni èmi náà ni ọpẹ́ ni kò máa dùn má ṣe fáàrí bọ́ọ̀ bá ṣe ẹni tí ó dáa jù ọ lọ ọlọ́wọ́ ni ó máa ṣe ọlọ́run bá fi sọ wípé ìrẹ̀ṣá bọ́ bá wo wọn ọlọ́run ọlọ́run yóò mú ẹ̀yin kúrò ń bẹ́ẹ̀ ọlọ́run a sì fà tó bá wú rọ́pò yín a fà rọ́pò yín tí wọn ní dàbí tìyín ọlọ́wọ́n bá níbi gbogbo ẹ̀ ọba iye yín ṣe bí ìran kan ló bí ẹ̀yin náà ṣe bí ìran kan lọ́sẹ̀ ẹ̀yin lẹ̀ àwọn dàmọ́ àwa tá a jókòó yìí àrọ́pọ̀ àwọn kan ni gẹ́gẹ́ báwọn tó jẹ́ baba ńlá baba wa náà ṣe rọ́pọ̀ àwọn kan lérílẹ̀ àwa náà tó bá yá àwọn kan náà tún wá rọ́pọ̀ wa ọlọ́wọ́n bá níta bá láàmú yín kó afẹ́lòmí rọ́pọ̀ yín kò yẹ kó jẹ́ tuntun torí wípé kàmẹ́ gẹ́gẹ́ bí a ṣe sọ yìí àti ṣerú ẹ̀ kama an sha'akun min dhurriyyati qaumin akharin gẹ́gẹ́ bá ṣe mú ẹ̀yin náà jáde látara àwọn ìran kan tó ti lọ afẹ̀yìn rọ́pò àwọn kan tó ti wá àwọn kan ti lo lẹ̀tẹ́ lò yírí ta pa wọ́n rẹ́ tí wọ́n ò sí mọ́lẹ̀ atúnikẹ́yìn kan mọ̀ bẹ́ńbẹ́ kama an sha'akun min dhurriyyati qaumin ọlọ́run ọba ọba tí máa ń fi àwọn èèyàn kan rọ́pò àwọn èèyàn kan ní bẹ́yìn kan bẹ́lẹ̀yìn ò ní ṣe afẹlòmí rọ́pò yín ọlọ́run abínú sáwọn èèyàn kan káwọn ẹni bú kò lẹ̀ afáwọn ẹni rẹ̀ rọ́pò wọn ọlọ́run àgbàjọba lọ́wọ́ olórí ibú ẹni tọ́jú lórí tí èsì ẹni rẹ̀ ọlọ́run amukúrò afẹni rẹ̀ rọ́pò. ọlọ́run ẹni tó bí bá ní kó mọ̀ ẹ̀ṣá innama tu'aduna la'at ọlọ́run ọba ní gbogbo ọlọ́run ní gbogbo ń ta bá yín ṣàdéhùn yẹn pátá gbogbo ẹ̀ ni ó mọ̀ ṣẹlẹ̀ a ní àdàyìn á pa yín ayé ó parẹ́ ẹ̀kú ẹbẹ̀ nínú sàárè yín fámíà àgbẹ̀yìn dìde abẹ́rẹ̀ ẹjọ́ lọ́wọ́ yín bó lẹ́sẹ̀ lulẹ̀ ayé iná ń bẹ àlìjànnà ń bẹ ọlọ́ ní gbogbo àdéhùn tá a ṣe gbogbo ẹ̀ ní ó ọlọ́wọ́ bá ní gbogbo àdúrà àdéhùn tá ṣe pátá kò sí kan tí ò ní ṣẹlẹ̀ nínú ẹ̀ ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀ ni kò sẹ́ni kankan nínú yín tó lè kó Ọlọ́run lágara kí ni túmọ̀ pé kó kọ́ Ọlọ́run lágara ìgbà mi ń bẹ èèyàn sọ pé bí mo ṣe fẹ́ ṣe nǹkan rèé ń gbèyàn bá wá débi tó ti fẹ́ ṣe èèyàn wá wò ó pé aaa lágbájáre mo ti ju ẹ̀ èèyàn wà lè ṣe nǹkan yẹn mọ́ ẹni yẹn ti kó èèyàn lágara ní èèyàn lérí pé èèyàn fẹ́ ṣe ṣùgbọ́n lọ́dọ̀ tọ́lọ gbogbo tọ́lọ lóhun ó ṣe ọlọ́run ọba ní wà mẹ́rin àtún bí ọlọ́run ẹ̀ lè kó wa lágara bá ṣe láṣẹ yẹn náà ni ó ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè kọ́lọ̀ lágara kò sẹ́ni tápá ọlọ́run ò ká ọlọ́run nílẹ̀ ànábì sọ fún wọn ẹ̀yin èèyàn mi mo ti ṣe wáàsí fún yín láàárọ̀ mo ṣe wáàsí fún yín lọ́sàn bẹ́ẹ̀ sì ni mo ṣe wáàsí fún yín lálẹ́ gbogbo ìgbà àdákẹ́ wà nínú gbogbo Ramadan wáàsí ń lọ láàárọ̀ wáàsí ń lọ lọ́sàn wáàsí ń lọ lálẹ́ ń lọ lórí rédíò ń lọ lórí tẹlifíṣàn ọlọ́nira ànábì sọ fún wọn kúlé aká ohun ọlọ́nira ànábì sọ fún ọgbẹ́yìn èèyàn mi mo ṣe wá sí fún yín ìmọ̀lò alámàká nàtíkún gbogbo ń tẹ́ bá fẹ́ ẹ ṣe gbogbo ń tẹ bá fẹ́ ẹ ní sọ pé mi ò jíṣẹ́ kì í ṣe bá nábì tún wọn lè kán ṣe tó wù wọn tàdídù ni i'malu ala makanatikum ẹ máa ṣe tó bá wù yìí torí pé mi ti ṣe tèmi gbogbo ń tọ́ bá wù yín ẹ ṣe èmi ti wí tèmi èmi ti sọ ntọ́lọ́hún ọ̀fẹ́ mo ti sọ fún yín ntọ́lọ́hún ọba fẹ́ ká ṣe àti wí fún yín قل يا قوم اعملوا على مكانتكم إني عامل قل يا قوم اعملوا على مكانتكم إني عامل Àyà yìí ṣe déédéé pa fẹ́ parí tẹ̀fsírì Gbogbo ń ta ti sọ, àwa ti wí. Ọlọ́nira ànábì sọ fún wọn, قل يا قوم اعملوا على مكانتكم. قل يا قوم ọlọ́run ọba ní sọ pé ẹ̀yin èèyàn mi mo ti ń wí fún yín ìmọ̀lù alẹ́ amọ́ká ẹ̀ ti kún tó bá wù kọ́ wá kó lọ máa ṣe a ti sọ tọ́lọ̀wọ̀n ọba fẹ́ nínú tafsir a ti sọ tọ́lọ̀wọ̀n ọba ọ̀fẹ́ èyí tọ́lọ̀wọ̀n ọba fẹ́ ká ṣe a ti ṣàlàyé ẹ̀ ìtọ́lọ́wọ́n bá ní ká má dé díẹ̀ gbogbo wa náà láti gbọ́ inni àmì mo wí tèmi èmi ti wí tèmi ìtọ́lọ́wọ́n bá ní ká wílà wíhun ọlọ́ni rẹ̀ ànábì sọ fáwọn èèyàn tí wọ́n létí ikún ẹ̀ sọ fún wọn wípé rẹ̀ ànábì ó ti sọ ti ẹ ìwò ní sọ́ẹ̀nì kankan kiri ẹ̀hẹ́ mẹ́tàkùnlọ́rọ̀ àkíbẹ̀tò fọ́sọ̀fọ́ tààlàmù kó wá yín padà bọ̀ wá máa ẹ ń padà bọ̀ wá máa ta ni ọ̀run ó gbé ta lẹni tí àkèbà tó dáa ta lẹni tàtúbọ̀ tán ilé ìkànnì ta ni ilé ìkànnì rẹ̀ ó jẹ́ tiẹ̀ kó wá yín padà bọ̀ wá máa. nínú orúkọ ọlọ́run ọba tó dá wa kò ní láàyò fìlẹ̀ ọ̀zọ́ torí pé gbogbo ẹni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run kò sí bó ṣe fẹ́ là níwájú ọlọ́run tó gbọdọ̀ kìyàmà zulimu ó lè túmọ̀ ṣẹbọ ó sì lè túmọ̀ sábòsí gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba kò sí bó ṣe fẹ́ là ẹ wo bí tọ́lọ́run ọba parí ọ̀rọ̀ sí ló fi jẹ́ pé ẹ bọ́ gbogbo ẹ bá pa nǹkan papọ̀ mọ́lọ́run ọba láyé kò sí bó ṣe fẹ́ bọ́nú ẹ̀ kò lè là tó bá dídọ́ ọgbẹ́ndẹ́ àlèkè àmọ̀ tí ò bá tú bá ń bẹ̀. bákan náà àbòsí ká gbé nǹkan síbi tí ò yẹ ká gbé sí ká dun ẹ lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ dúlímù ni bẹ́ẹ̀ yẹn bá gbé bẹ́ẹ̀ pàdé ọlọ́run ọba bó ló ṣe fẹ́ là làbá àbíjọ pé làtàdúlímù náà ìdá ما كنت مقتدرا فظلم يرجع عقباه إلى الندم إنك والمظلوم منتبئون تنام عين عنك كوالمظلوم منتبئون يدعو عليك وعين الله لم تنمي تدعو عليك وعين الله ìtọ́lọ́wọ́n bá parí ọ̀rọ̀ náà sí táà fi dá tẹ̀síìrì wa dúró lọ́dún yìí abẹ̀lọ́wọ́n bá ní tóbi rẹ̀ kó sẹ́wàkù látàrí dáadáa dọdún míì ó náà ní níbi wípé alábòsí ò ní là ẹni tó bá pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run tó kú lérí ẹ̀ tí ò tú bá kù sí bó ṣe fẹ́ là làbá àjọpẹ́ ìfọlẹ̀ kò sí bálábù sí ẹni tó bá pa nǹkan papọ̀ mọ́ Ọlọ́run tó wá kú lérí ẹ̀ tí ò tú bá kù sí bó ṣe fẹ́ là abẹ́lẹ̀ wọn bá nínú títóbi rẹ̀ ọlọ́run mọ́sá ìṣàánú wa dé ká mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ká lè jìnà sí gbogbo níta kù sí ọlọ́njà lè tú bá ń bẹ̀ ká lọ pàdé ọlọ́run ọba ṣólé máa kọ́dé bá láàánì bíhóbí máa kọ́dé ṣàfáàní. ṣólé máa kọ́dé bá láàánì. سبحان من قد هداني بنوره غير عواني سبحان من قد هداني بنوره غير عواني حمدا لمن قد حماني شر العمى ووقاني حمدا لما قد أماني شر العمى ووقاني ومن كفى وكفاني ومن كلا وكلاني ومن كفى صلى البديع المنان على النبي الأماني صلى البديع المنان على النبي الأماني شمس البرايا مليح ونوره غير واني شمس البرايا في المسايا وصيت صيت طناني له لمن في المسايا وصيت صيت طناني بدر الوجود فياض لكل قاص وعداني بدر الوجود فياض نوحا حنفي طريقة للجنان ودينه حنفي ومن حذى بالرسول فقد نجا من نيران ومن حذى بالرسول وفي لساني مديح لكنني طم طماني وفي لساني مديح لكنني طم طماني وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ìdáhùn lórí bọ́lọ̀wọ̀n ọba alọba tó nímọ̀ nípa gbogbo nǹkan ọlọ́run yóò ṣe rọrùn wọ̀mọ́sálẹ̀ kódà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kò sí tó ṣòro fọ́lọ́run kọ́lọ́run ọba kó ṣe ní rọrùn kọ́lọ́run bá ti ṣe ní rọrùn bẹ́ẹ̀ rahmatika ya rahman rahim àwọn òní nǹkan mi tá à ń ṣe ẹ̀hìn tá à ń ṣe náà nù tó kọ́lọ́n kó máa ṣàlékún àlàáfíà kọ́lọ́n ó sì máa lò nítọ̀sọ́nà fáwa tá à ń sọ náà àti fún àwa tí à ń gbọ́ àwọn èyí tó jẹ́ kókó nínú àwọn ìbéèrè òun lọ síbẹ̀ àkọ́kọ́ ìbéèrè lórí wípé ẹni tí ó mọ̀ pé sì ní ò dá tó sì lọ ṣe é kí la fẹ́ sọ nípa ẹ̀ nínú sharia islam ìgbà tó ṣe zina ń tán bó ló ṣe fíìlì nígbà tó ṣe zina ń tán wá ní pé ah kó ń wá mójútó dáadáa báyìí ó kéré ju ẹ̀kan lọ́sẹ̀ kó ń wá mójútó ó ti kúrò ní pé kó mà ó mà tí ò bá túbá tí kú bá kàmírí ẹ̀ ìyá rẹ̀ yóò lágbára lọ́dọ̀ lọ amúrùhù ilallah àlámọ̀rí ọ̀dọ̀ ọlọ́run ló ọlọ́run lè sàmójúkúrò ọlọ́run lè fìyà jẹ ìrúgbé kò ṣẹbọ àwọn àfáà wa ní kéèyàn ó mọ̀ kó wá ṣe nígbà tó wá ṣe tán ó wá rò pé ah ṣe hàn pẹ́lú mi ń bẹ́ ọmọ kí sì náà dá ó lè kó sí páńpẹ́ obìnrin èṣù tí ìyẹn ó temptation débi wípé yóò sì ti ẹni yẹn tẹ́ni yóò ṣe sìnà ẹni ẹ wá ṣe sìnà tẹ́ni ẹ wá bẹ̀rẹ̀ sí ní banújẹ́ pé ah irú òun mọ̀ pé kíní yóò dáa kẹ́niyàn ọlọ́ ìntọ́lọ̀ fẹ́ fàyọ́ bẹ̀ náà ni pé bó ṣe banú jẹun kó wá tọrọ àforíjì kó sì má dédé ẹ̀mà inna Allaha ghafurur rahim ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá wá lọ ẹlẹ́mí wá bèrè pé ẹlẹ́mí ọ̀sán pé ah, ó ti dà tí n bá ti ṣe màá tún tọrọ àforíjì tí n bá ti ṣe kò rí bẹ́ẹ̀ àforíjì igbá ìyà mọ́ ń wò kì í ṣe gbẹ́ tó yá sàkà fún láì lọ́wọ́ foríjì téèyàn bá ṣe tí ò dáa béèyàn ó ṣe fíìl ọlọ́run ó ti mọ̀ nínú ẹ̀mí ẹ̀ kó o tó ṣe àṣàfún láì gan ọlọ́run ó ti mọ̀ pé ah, eléyìí ó kábàámọ̀ lórí tó ṣe ṣùgbọ́n ẹlòmíì ń bẹ pé ah omi ìdẹ̀fẹ́ ṣe àṣàfún láì àti àṣàfún láì ọlọ́run mọ̀ so ó dáa púpọ̀ téèyàn bá ti mọ̀ pẹ́ ṣe ò dáa kéèyàn máa rìn létí bèbè ẹ̀ṣẹ̀ wọn àfáà ni ọ ọmọ kan wá ní à àfẹ́ ìjọ mo fẹ́ máa kí yín micro mini skirt ń lò gbogbo báyà rẹ̀ ló sílẹ̀ ọ̀dà ẹja máa pàdé mọ́sáàsì pé à nínú rúùmù yín gangan mo ti fẹ́ máa ké kùránì ṣètọ́nà wà sọ fún ọ pé à èèyàn bá mọ ká tó gbà wa lójú gbogbo ayé ń bì gbàkí òfin bẹ má mọ̀ lọ nù yàrá rẹ̀ torí pé wà nafsu ammaratun bisu o lè kọ̀ntró ara rẹ̀ bashar èèyàn ni wá kó o tó dijú kó o tó fọ̀ ó ti kó sínú fitna ṣèdí ìyàn tó fi jẹ́ pé téèyàn bá gbàgbọ́ yé súnà gbogbo ohun tó lè já kó sáburú súnà ó ti léèyàn má tiẹ̀ sì sì súnmọ́ bẹ́ẹ̀ bìlẹ̀ ń dá sí pé èèyàn ó kọ̀ síbẹ̀ so irú ẹni yẹn kódà kó mọ̀ tó bá fọ́ọ̀lù sí kó lọ tọrọ àforíjì tó bá ti pé àforíjì orí ahọ́n ni ọlọ́run rá nìyàn rẹ̀ so inna Allaha ghafurur rahim kò sẹ́sẹ̀ bó ṣe tó bẹ́ẹ̀ bá ti fọ́ọ̀lù ẹlòmíì ń ṣẹ̀ṣẹ̀ tí tó fi ń sayọ̀ ṣùgbọ́n gbà tó gbọ́ wà sí òun náà wàá ronú pé ọlọ́run foríjì òun inna Allaha ghafurur rahim lókùrúgbà tẹ́mi bá sì ń bẹ lára wa àǹfààní tá a ní nìyẹn ju ẹni tó ti jáde láyé lọ so ọba aláforíjì lọ́lọ́run ká tọrọ àforíjì tẹlifíṣàn nínú ilé sọ́dá akáni ọ̀rọ̀ àwọn àfáà kún sọ́nà méjì ó ń bẹ̀rẹ̀ àwọn àfáà tí wọ́n ní tẹlifíṣàn haramu ni àpótí rẹ̀ haramu ni kò tí ẹ gbọ́dọ̀ wà léèyàn àwọn àfáà mi sọ pé àpótí òun gangan kọ́ làrámù ẹni tí ẹ̀ ń wò ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ kejì yẹn ló tẹ̀sùn wọn jù lọ́dọ̀ tèmi torí lè tá à ń ṣe yìí èèyàn lè gbọ́ ní wáàsì èèyàn lè rìkọ́ọ̀dì ẹ̀ kalẹ̀ ká sínú kinní kẹ́ni tí ò láǹfààní àti wà ń bẹ̀ kó tún gbọ́ ìyàwó rẹ̀ tí ò láǹfààní àti wá kó náà tún gbọ́ kódà ẹlòmí tó ẹ̀dàkùn ẹ fún mi kíní kí n lọ gbọ́n lé kì í ṣe inú kọ́ńbọ́ọ̀dù ọbẹ̀ ní ọ́fíìsì tí ó fi wọ̀ ẹni tá à ń wò ń bẹ̀ ó ní ó ṣe pàtàkì ẹnikẹ́ni tó bá wá láǹfààní àti ní nílé alákọ̀ọ́kọ́ ni wípé ǹjẹ́ o níkápá láti lè kọ̀ntró ìtẹ̀ ń wò ń ẹlòmí ń bẹ lẹ́ni tẹlifíṣàn lọ́ba yá àwọn ọmọ pàápàá sukù lásìkò òlìdí ẹlòmíì bẹ̀rẹ̀ bá délé ẹ̀ gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ni tẹlifíṣàn wà pàápàá jùlọ àwọn tẹlifíṣàn oní ìmí ọ̀fẹ́ tó báyìí gbèsè tẹlifíṣàn mi bẹ̀ tán bá gbá bọ́ọ̀lù ẹ̀rù pé bọ́ọ̀lù yẹn fẹ́ jáde bọ́ta ni mo ti wà ń bì kan tẹ́ni ẹ̀dàgbà àfọ àkọ́ni bí ìgbà tẹ́ pé kìnìyàn jáde wá báyìí yẹn ọ̀fẹ́ máa dọ́ọ̀tì àfọ ah, àgbẹ̀kọ̀ lè jáde bó bá wá rí bẹ́ẹ̀ gbogbo igun ló wà tó wà bí wà bí kí ni wọ́n ń wò ń bẹ́ẹ̀ bá ṣe ń wo bọ́ọ̀lù náà ń wo fíìmù India film, Chinese film, kung fu àwọn tó ń bára wọn ṣe sí gbogbo ẹ̀ wọn làwọn máa ń wò ń téèyàn bá sì ń wò tójú ń rí olómọ ńlá pa nínú ọpọlọ ntọ́ bá dẹ̀ jókòó nínú ọpọlọ ní mọ̀ ẹ́ dìtámì ìwà téèyàn máa wò so ìdí yẹn táwọn afáàmì sọ pé ó bẹ́tà kéèyàn mọ́ tiẹ̀ nílé tó o bá ti rí pé ò nílé kọ̀ǹtró rẹ̀ ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn alákọ̀wé àwọn ẹlẹ́kọ̀ọ́ gidi wọ́n bá ní tẹlifíṣàn nù lé kì í ṣe gbogbo àwọn ọmọ wọn máa wò àwọn ọmọ wọn wọ́n máa ń wọ́ọ̀chì programs ni wọ́n èyí wo tẹlifíṣàn wọ́n mọ̀ pé níjọ́ Tuesday program kan wà ní this time to this time àwọn ọmọ wọn ò gbọdọ̀ mí ìṣẹ́ torí pé ó pé yóò ṣe wọn láǹfààní níjọ́ Sunday program báyìí wọ́n máa ń ṣe é lẹ́yìn èèyàn ẹ̀ lè rí ọmọ kan kọ lọ sí tẹlifíṣàn ṣùgbọ́n nígbà tó ti di gbàrọ́gbùdù àwa mẹ̀kúnnù ẹlòmíì twenty four hours ó jẹ́ tásìkò ọlídé bá ṣe ń gba star time african magic àbí kí ni wọ́n pè oríṣiríṣi tí yorùbá wà ẹ̀fáríwátá tàwùsà bẹ toríṣiríṣi twenty four hours àdánwò ni o so eyín tí ó bá jáde lára tẹlifíṣàn táwọn ń wò òun ni ó bí ìdájọ́ rẹ̀ tó ti yé wa báyìí bó tilẹ̀ jẹ́ wípé ká má tara wa jẹ ọ̀sẹ̀ tí tẹlifíṣàn ṣe lọ́pọ̀lọpọ̀ ìdílé kì í ṣe kékeré o àfi tá a bá fẹ́ parọ́ tara jẹ lọ́yà kù tó abẹ́lẹ́ wọn bá ní tó bẹ̀rẹ̀ kí kó ṣe àná wa kéèyàn máa gbé fọ́tò kanú ilé káàkiri ó léwu torí pé àwọn àlìjẹ̀nu máa ń sá síbi àwòrán arákùnrin kan lọ bá anabi sallallahu alayhi wa sallam ó lóun jẹ́ nìkan tí máa ń yàwòrán in tó ń sì fi ń ṣiṣẹ́ nu artist lọ anábì ní tó fi ń ṣiṣẹ́ nu níbẹ̀ ni anábì ní ó dáa máa ya nǹkan tí ò bá lẹ́mí in tí ò bá lẹ́mí máa ya téèyàn bá wo àgbáyé lẹ́ni tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ art èyí tó lówó lórí jù òun ni abstract àwọn nǹkan tẹ́ ẹ yà tí ò ṣe èèyàn tí ò ìyẹn lówó lórí jù ìrẹ́kànnì kan bèrè pé àṣà àwọn alẹ́ lọ kọ́ ń pamọ́ sí ẹ̀yìn alẹ́ kọ́ mọ́ sí ń dúró nǹkan ṣùgbọ́n dúró ilé atmosphere oríṣiríṣi àwọn kaba èèyàn lè dúró rẹ̀ kódà èèyàn lè fi design inú ilé ju fọ́tò lọ ju àwòrán èèyàn so nítorí pé ewu ń bẹ níbi àwòrán ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá lẹ́mìí àwọn àlìjànú máa ń fara pamọ́ síbi àwọn nǹkan yẹn kọ́lọ̀ kí kọ́ṣẹ́ àwọn wa bákan náà la ilaha illa Allah wahdahu la sharika lahu lahul mulku mọ́kànlá ni láàárọ̀ ọgọ́rùn-ún bẹ́yìn ọba lè ṣọgọ́rùn ó ṣe mẹ́wàá ní zuhuri mẹ́wàá asiri mẹ́wàá magrib ọgọ́rùn tẹ́yìn ọba lè ṣọgọ́rùn kéyìn ó ṣe mẹ́wàá ishai mẹ́wàá so bó ṣe wà nù súnà mi obìnrin tó nírun gbà ọ̀ràn yẹn ní kọ́ lọ fàdà ni so ti yé kọ́mọ̀ sọ pé òun ọ̀fẹ́ fárun gbà hàn kó òun ọ̀ fa ń tiẹ̀ so ti yé súnà ní kọ́ fa so ọkùnrin náà nírun gbà so ti yé obìnrin tó sùn ẹni tó sùn tó kẹsẹ̀ sẹ́gbẹ́ gànà èèyàn wá lọ ń kó gbalẹ̀ ẹ̀mù àá ah. lẹ́nu yẹn bá jẹ́ ẹni tó lè fọ́ ọlọ́pàá mú ọ yẹ kó arrest ẹ bíbó ń lọ la bó ṣe wù ló sùn <laughs> kí lọ́lọ́ kó gbalẹ̀ ẹ̀mù sí kí ni ọ̀pá àwọn àti ẹ̀kọ́ so kò sí láìfí ń bẹ èèyàn lè sùn bó bá ṣe wù yàn bó tilẹ̀ jẹ́ pé nínú súnà àwọn súnsùn kan wà tánàbí kọ̀ fún wa ànábì kọ̀ fún wa ká máa dàyàdé lẹ́sùn ànábì ní ìlànà báwọn ọmọ náà ó ṣe máa sùnnú náà nìyẹn wọ́n máa dàyà délẹ̀ sùn mẹ́díkálì wọ́n sì tún púrófù ẹ̀ náà pé kò dáa kéèyàn máa dàyà délẹ̀ sùn ṣùgbọ́n kò sí tó burú èyàn lè fẹ́ ìlélẹ̀ báyìí sùn ọba súnà èyàn lè fẹ́ gbẹ́ sùn ọba súnà ṣùgbọ́n ààrẹ rí kan tó sọ pé ó fẹ́ sí gànà kò sí tó èyàn lè fẹ́ ìlélẹ̀ ibi ọba rí ọkẹsẹ̀ sí wọn lọ́lẹ̀ sí ara rẹ̀ <laughs> so ọlọ́run ṣe àánú wa aláwọn mọ̀lẹ́kà àwọn ìyapa àṣẹ ọlọ́run ọlọ́run ló sọ wa ń kọ́ kìí ṣe mọ̀lẹ́kà ọlọ́run ní kánà mínà lè jí ní <laughs> lè so ó kà pẹ́ láàrin àwọn ni so ni ṣe ọmọ zìnà tó ṣe pé gbàtọ́rọ̀ òye wọn bá bùn ọmọ kan ó sá bímọ ó fún kẹ̀kẹ́ lóyún ó bá bímọ fún létà tẹ̀sán wa yẹ lọ́wọ́ gbọ́ pé ah, irú ọmọ bẹ́ẹ̀ ọmọ zìnà ni torí pé irú ọmọ bẹ́ẹ̀ kò lè jogún bàbá yẹn nínú sẹ̀ríà ẹni yóò mọ̀ nígbà tó wá yá ló sì àgbọ́ wá sí nínú sẹ̀ríà Islam èyí tí wọ́n ṣeun náà nìkan jẹ́ ọmọ bẹ́ẹ̀ kán wá lọ so yìgì èyí tí wọ́n bí náà fàyè mọ̀ bí òun àfáwọn aṣẹ́gun bá sọ̀rọ̀ ìmọ̀ ọ̀la wọn ní kì í ṣe ọmọ sìnà torí pé ó wáyé látara àìmọ̀kan ṣùgbọ́n ẹni tó gbọ́ wá sí tó mọ̀ tó wá ní bóun ọba fún gẹ̀yẹn lóyún òun ní rìlíìsì ẹ̀ ń lé wọn òkè ibùnú zina lọ́mọdé bí wọn sọkọlọ́n kí àwa òbí náà ẹja ìwọ̀n ní ká wo wọ́mọ́ mọ́ kọ́mọ̀jẹ̀ pé àwọn bọ́ọ̀sì ọwọ́ àpadà ronú pé ẹja àwọn òfin lóyún kán lè taari ẹ̀ sí sáwọn ọlọ́run fún ọlọ́mọ tó wúlò ọba ìjẹ́pọ̀mọ̀ rẹ wúlò náà kì í sọ ọmọ tí wọ́n wà fún lóyún ọlọ́run jẹ́ káwọn ọmọ owó wúlò so ọlọ́run ti tóbi ọlọ́run Ah, ẹni tí ó ń dáwọ́ ọ̀sùn á kọ́kọ́ lọ ṣàlàyé fún náà ó lè mọ́mọ́ ó lè rò wípé ojúṣe nínú fámílì ó lè mọ́mọ́ nígbà ìbá wa ṣàlàyé fún pé kíní náà mọ̀ kó ẹbọ owó tẹ̀ ń dà ni wọ́n fi ń gbé ẹbọ lárugẹ nígbà afá afa òró bẹ́ẹ̀ sí róhùn òun ò ní ṣe mọ́ èyí lóore ju káwá múra pa fẹ́ lọ torí kó ṣeé ṣe kí ó so ká kọ́kọ́ lọ ṣe ìfúbátù ìkọ́mọ́tòlù hujja fẹ́niyẹn náà tá a bá wá sọ ohun tó bá ní kí ní jẹ́ bẹ́ẹ̀ torí ọ̀sán ló fòun lówó òun ò lè má náwó fọ́sùn ẹ̀hẹ́n àṣẹ àmọ̀dájọ́ tí a gbèlè lórí bákan náà ẹni tí ó ń tajà ó ń tàpò rice lápòjúwe ó ń ta ní eight thousand naira ẹnìkan wá fẹ́ ra àpò ọ wá ní ẹ̀dákun ẹ̀bùnmí ẹ jẹ́ máa gbé àpò kan lọ yóò tó sùn mẹ́fà tó fún yín lówó màá máa fún yín lóṣooṣù màá máa sí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bọ́ ọ bá gbé fún báyìí náà kò sí láìfi bẹ́ẹ̀ ṣé èèyàn wá lè sọ pé ó dáa tọ́ ọ kówó lẹ̀ lójú ẹsẹ̀ eight thousand màá tà ṣùgbọ́n tọ́ ọ kówó lẹ̀ màá tà ní eight thousand five hundred sọ́ba mu bẹ́ẹ̀ tó bá ṣe pé olówó lẹ́ni yẹn ọ̀rọ̀ àwọn àfáà kò sí méjì ó ń bẹ́nu àwọn àfáà tí wọ́n ní ò lẹ́tọ̀ ṣùgbọ́n ń bẹ́nu àwọn àfáà tí wọ́n ní kò sí tó burú bẹ́ẹ̀ torí pé tèmi bá dé tí mo gbà láwìn tí mo lódoṣù mẹ́fà tí wọ́n dé tó gbà láwùn tó lódoṣù mẹ́fà ẹni yóò ní lọ́jà kankan sọ̀rọ̀ àánú ló fẹ́ ṣe àpadà kó ti wá bá ṣùgbọ́n tó o bá gbà bẹ́ẹ̀ iye owó yẹn tó yẹ kó o bá dowó lẹ̀ lójú ẹsẹ̀ eight thousand yẹn yóò ti lọ fi láàrin oṣù mẹ́fà yẹn ó ti lè rí profit tó ju five hundred naira lọ ìdí yẹn táwọn afáà fi sọ pé ìdẹ̀kùn ló jẹ́ fẹ́ni tó fẹ́ rajà àtẹni tó ń tajà tó bá jẹ́ pé olówó èèyàn nìyẹn ń ṣòwò kò sí láì fi bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ ra ráìsì lọ́dún ráìsì ọlọ́dà mi lọ́nà ẹ̀hẹ́n ilẹ̀ fẹ́ ra ráìsì mo fẹ́ ra nítorí àbẹ̀ èlò rẹ̀ ní lọ́wọ́ eight thousand ni wọ́n ń ta o màá ta fún yín ní nine thousand naira so èlò rẹ̀ ń lọ ẹ̀mú yìí tẹ́ ẹ̀mú lọ́wọ́ wa náà ẹ̀mú lọ́wọ́ ṣé òun ní ń tajà ni irú èèyàn kọ̀ lẹ́tọ̀ọ́ torí pé ó ṣeé ṣe tó o bá dọ́dọ̀ ẹni tí ń tajà gan ẹni tí ń tajà gan lè sọ pé kọ́ ọ máa gbé lọ bọ́ bá tó rówó kó mú wá ṣùgbọ́n tọ́pẹ́ ní tí ń tajà gangan lèyàn lọ bá lèyàn dẹ̀ jọjọ sọ àkọọ́lẹ̀ ó sì wà kò sí láì fi lórí nǹkan yẹn nínú ṣẹ̀ríà wọ́n ń pè yẹn ní bẹ́ẹ̀ utaxit wallahu alam bó jẹ́ pé àwọn àfáà mi sọ pé kò tọ́ bẹ̀ tí ọ̀pọ̀ àwọn àfáà ni wọ́n ló tọ́ wallahu alam. ẹni tí èè kírun nígbà tó wá fẹ́ kú tó wá sọ pé la ilaha illallah tẹ́mi sì jáde lára rẹ̀ ẹ lọ gbé kẹ kírun sí la ẹnì kankan ò gbúdọ̀ sọ pé ẹ kò kírun láì kílọ̀ kan tiẹ̀ ń bẹ̀ ó sì la ilaha illallah ó sì dákẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ lọ kírun sí la kẹ wẹ̀ mọ́ta mùsùlùmí láyé anabi sallallahu alaihi wasallam ọmọ yahudi ta ló ṣe sókèrún ni ó ṣe la ilaha illallah anabi sọ pé alhamdulilayi lẹ́dí àǹkọ́dẹ omina náà ọpẹ́ ní fọlọ́ntọ́ là kò sí ìtọ́kànwọ́ pẹ̀lú èyí ọlọ́run fẹ́ fi dára ni so àtúbọ̀tán dáadáa ni ní ìdì wọn èpè òun èṣe ká mọ̀ kí ló dé ṣe èèyàn ò lè ṣe ni èèyàn ò lè ṣe bídáà ni tó o bá lọ ṣe torí pé gbogbo yìí dìtà nàbì kí láyé kò sí kàtà nàbì gbèrò ń kò sí kàtà ṣe kà mọ bá a ṣe máa kí ẹyí sì yan náà fìlà abadé yìí dì àjòkó ni. Ah, ìbéèrè wípé ẹni tó jókòó tí nǹkan kan mú lẹ́sẹ̀ gbà gẹ́gẹ́ bá yẹ ṣàlàyé ojú méjì ní káfí o ojú alákọ̀ọ́kọ́ àwọn sísítẹ̀mù ara wa bọ́lọ̀ ń ṣe dá mẹ́díkálì ọmọ rẹ̀ wọ́n náà nǹkan kan lè ṣẹlẹ̀ abala kan nínú sísítẹ̀mù ara èèyàn gbogbo oògùn tó rí o lò o lè má lọ ọ̀ǹtì tí wọ́n bá tó dìtẹ́tì bóyá ṣẹ̀kan ní kankan ṣe torí pé bẹ́ẹ̀ yẹn bá wo bọ́lọ̀ ṣe dá àdámọ́ ara wa báyìí kódà ẹ̀rù ọmọ bàyàn àti mọ́ fòókè gan torí pé wọn ò fi ìṣó kankan mu gbogbo bí jọ́ǹtì yẹn ìṣó kankan wọn ò fi so mo ò fi hùkù kankan mu ó lè yà at so medically ó lè jẹ́ pé kì í ṣe pé wọ́n sàn kankan sí yẹn ó lè jẹ́ pé nǹkan kan ló ní ààyè nínú àgọ́ ara èèyàn téèyàn ní dàtí lọ hospital kéèyàn lọ ṣe test ìgbà míì wọn máa ń bẹ téèyàn bá lọ hospital wọ́n ṣe test kò sí bẹ́ẹ̀ test yẹn àwọn machine yẹn lágbára jura wọn lọ wọn ni test yìí ẹ lọ tuntun ṣe níbi báyìí ẹlẹ́mìíràn pé ẹ̀mí ilé dára mi láàmú ẹ̀rọ gbogbo bí ọ̀nà mẹ́ta tá a ṣe wọn ò rí kankan kò rí bẹ́ẹ̀ nínú àdáwò tá a ń lórílẹ̀‐èdè wa ló fà á tẹ́pẹ́ láwọn ìlú òkèèrè ni ìdààmú tá a máa ń ṣe lórí pa afẹ́ ṣe tẹ́sì ní máa ẹjọ́ hospital ò súnyàn ẹ lọ ṣe tẹ́sì bí ẹ lọ bẹ̀ ẹ lọ bẹ̀ ẹ lọ bẹ̀ ẹ lọ bẹ̀ tẹ́pẹ́ láwọn ìlú òkèèrè ni níbi tó ojókòó síun náà ibẹ̀ náà ni ó ṣe tẹ́sì ẹ má ti ṣe tẹ́sì kò sí pé lọ gba rìsọ́ọ̀tì wá dókítà tí ń rí rìsọ́ọ̀tì yẹn lórí sísítẹ̀mù tó wà lọ́dọ̀ ẹ̀ ìwọ kọ́ lọ́lọ́ gbà wá wọ́n ti fọ́wọ́dù ẹ̀ sórí kọ̀ǹpútà tó wà lójú dókítà tí àtẹ̀ǹdì sọ ó ti rí result yẹn so ká ṣe test ẹlẹ́ẹ̀kejì ó sì lè jẹ́ sihiru náà ká má kánjú nínú tí máa ń sàwọ̀ èèyàn ni pé alóògùn lóògùn alóògùn bí àsìkò kan tí ò lọ pẹ̀ ó ti sú mi tó bá jẹ́ pé sihir wọ́n máa ṣe rúkíà fún bẹ́ẹ̀ wọ́n ṣàdúrà fún un wọ́n gbé ọwọ́ lé pẹ̀lú ògbó ọlọ́run tó bá jẹ́ o pẹ̀lú ògbó ọlọ́run yóò lọ yóò ti yé irú àwọn béèrè wọn kó lè jáǹfààní àfi béèrè in public bẹ̀tùrú béèrè yẹn èèyàn máa béèrè ní ẹnìkan àtẹni tó ní béèrè ni èyí ò lè tọ́ sọ́nà pé lọ ṣe nǹkan báyìí lọ bí báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ ti sẹ́hẹ́rù ṣùgbọ́n àkọ́kọ́ tá a kọ́ ẹja kọ́ wò ná mẹ́díkálì kọ́lọ́n kí kọ́nà ògùn alọ́wọ́ èyí tí a ó fi káàsẹ̀ rẹ̀ ńlẹ̀ ó ní ọ̀rọ̀ nípa family planning àti condom ọ̀rọ̀ àdáàbòbò láàrin ọkọ àtìyàwó ṣé ọkùnrin lè lò nínú sharia Islam gbogbo àwọn nǹkan báyẹn Islam ọkọ̀ béèrè pé ìpalára wo ló lè mú bá ẹni tó bá lò ìdí tá a torí ẹ̀ fẹ́ra wa òun náà ní ká bímọ ìdí tá a torí ẹ̀ fẹ́yàwó ni bẹ́ẹ̀ bá fẹ́yàwó ọdún kìíní ọdún kejì ọdún kẹta ẹ máa pariwo ní ìsìn ọmọ ńlẹ tó wà lẹ́ẹ̀ fẹ́ mọ́ yìí ọlọ́mọ ṣe wà lálẹ́ ìbò rẹ̀ ṣùgbọ́n àwọn circumstances mi máa ń ṣẹlẹ̀ obìnrin tó ṣe wípé ilé ọmọ rẹ̀ ó ti ní ààyè wọ́n wá sọ pé kò gbọdọ̀ lóyún o ọkọ ò níyàwó méjì ó sì fẹ́ máa súnmọ́ bó ni ó ṣe máa ṣe kò sì fẹ́ kó lóyún àwọn ọ̀nà tí wọ́n fi ń ṣe family planning ìpele ìpele ìpele ìpele ìpele ó wá fẹ́ mọ́ sí kan tí ò ní side effect tí ò ní àtúbọ̀tán burú fún gbogbo obìnrin tó bá ṣe ṣùgbọ́n wọn ò ní sọ délẹ̀ obìnrin míì máa ń ṣe family planning pé wọ́n ó gbé gbogbo ilé ọmọ rẹ̀ kúrò mẹ́ẹ̀ obìnrin mi wọ́n ràn ilé ọmọ rẹ̀ pa obìnrin mi wọ́n ni o tì kankan bá bẹ́ tó bá tásìkò wọ́n padà mú kúrò mbẹ́ ṣe é mọ̀ kí bọ́lá òun ṣe dára naturally gbogbo ìgbà tí nǹkan àjòjì kan bá wọ bẹ̀ yóò change system o yóò react system ara ó react sí nǹkan àjòjì yẹn nígbà yẹn wá kí nǹkan kan bọ ara àsìkò tẹ wá fẹ́ mú nǹkan yẹn kúrò ó di wàhálà ẹlòmíín bẹ sísítẹ̀mù ara rẹ̀ ti react sí nǹkan yẹn ó lè lead sí vaginal cancer ó lè padà ní àìsàn jẹjẹrẹ ojú ara dókítà ò ní sọ pé òun ló ń fà mọ́ ṣèbí wọ́n lọ bẹ́ẹ̀ ṣe family bẹ́ẹ̀ tí wọ́n ò ní sọ side effect yẹn bí ìgbà téèyàn ń polówó búrẹ́dì náà ń polówó ẹ̀ lọ́sibítù ń sìn àrájà bóò ni kẹ̀kẹ́ kẹ̀kẹ́ gbádùn ara yín kẹ̀kẹ́ ẹ̀ mọ́jọ́ kọjọ́ mọ́ òun ò ní gbẹ́ àsán kà ìdán káwá ní circumstances béèrè bí irú èyí tá a sọ pé ilé ọmọ ní problem wọ́n sì ní ọmọ lóyún nínú gbogbo èyí tí wọ́n tò kalẹ̀ pátá èyí tó sì fẹ́ fúyẹ́ díẹ̀ òun ni kọ́ndọ̀mù yẹn torí pé tí kọ́ndọ̀mù ṣe ni pé ó protect nǹkan ọmọkùnrin láti má wọlé òun sì náà ń pè òun ni n tó súnmọ́ azilu ọkùnrin ó súnmọ́ ìyàwó tó bá kù sáátà tí nǹkan ó jáde kó dìde kó jáde síta ṣùgbọ́n àwọn wá rò pé gbogbo ọkùnrin kọ́ ló lè jáde lásìkò àsìkò tó lóun ó jáde díẹ̀ ó ti yóò ti bọ́ bẹ́ẹ̀ tó bá lo ọ̀rá ìdáàbòbò bí kankan tiẹ̀ jáde yóò jáde sí inú ọ̀rá ìdáàbòbò ẹ má wàá gbàgbé ọ̀rá ìdáàbòbò ó ti lé lu ọkọ àti ìyàwó kan ọlọ́run ló ní wò ní kọra wọn lẹ̀ ọkọ ní ọ̀rá ìdáàbòbò lòun lò sá bóun ṣe wá lóyún òun kọ́ lòun lóyún mo ní ẹjẹ́ gbà fọ́lọ́ <laughs> ọ̀rá àdáàbòbò lè lu lórí nígbà tó lọ́n ti lọ́mọ wáyé yóò penetrate àkíní jẹ́ bẹ́ẹ̀ òun ò ní wáyé kíni <laughs> yóò lu kíní òun bí rọ́bà ni so ìtọ́lọ́n bá ti ní wáyé àrọ́gbọ́n dá sí èyí ò lọ́fẹ̀ẹ́ fúyẹ́ jù ṣùgbọ́n tó dáa jù natural method òun ló dáa jù ń ṣe dáhùn obìnrin bóbìnrin bá ń fọmọ lọ́mú

ìjọ kejì ìjọ kẹta ń báyàn lẹ́rù torí padà mọ́ obìnrin kọ̀ọ̀kan yàtọ̀ síra obìnrin mi ìjọ kẹta ìjọ kẹta yóò lóyún ṣùgbọ́n ìjọ náà tó parí kò sùjọ́ kejì ó sọ wọn tó bá ti wá rí wípé èyún náà lọ́ọ́ máa sọ máa tájẹ́ẹ̀tì èyún náà owó ní kíní bá yẹ bẹ́ẹ̀ ẹ̀mejì lóṣù náà <laughs> so kó o sì tún kọ́ kájú <laughs> so gbàtí ẹnìkan níyàwó òun nígbà tí èso oúnjẹ lónìí oúnjẹ ni o ẹ̀yin ò ní tẹ́ ẹ̀ finú rò pé ara tá à ń finú rò ọ̀kan lè yàn so kó kó kíyèsí kó follow natural method yẹn ó fọkàn balẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ tó ń pariwo yẹn ó ní side effects ẹ̀rọ obìnrin mi inú rẹ̀ ọkàn sáà máa tóbi ẹ̀rì oyún míì yóò lọ dúró sí fallopian tube ibi tí ó yẹ kó dúró sí yóò lọ dúró bẹ́ẹ̀ gbogbo scan tán bá ṣe láyé ẹ̀ lérí kankan ẹ̀ lérí kankan obìnrin yẹn kan sáré pé yóò máa faint yóò máa dákú yóò máa tí wọn ò bá tètè mọ̀ tí kìíní yẹn bá lè lọ bẹ́ torí pé ibi tó ọmọ yẹn wà kò lè expand tó bá lè bẹ́ kò sí obìnrin yóò jáde láyé ara sí ẹ family planning yẹn so ìdí nìyí tó fi jẹ́ wípé kò lẹ́tọ̀ọ́ àyàfi tí bùkátà làlúrí tó bá béèrè fún un tí bùkátà làlú bá béèrè fáwọn awo the safest ẹ wà òpin ọ̀dà ẹ lè kalẹ̀ ẹ bí wọ́n léèrè kí ni side effect lè kí ni side effect lè kí ni side effect èyí tí ọ̀wá ní side effect kankan ò ní natural approach máa sọ dáàmù tí tọ́ parí nǹkan oṣù tó bá sì mọ̀ pé kí níyàwó kejì bí kan bá yẹ pé fúdi kan àbí dimi kò lè lóyún níyàwó kejì bó bá yẹ pé ọ̀ǹtájẹ́ẹ̀tì ìgbà tí lè parí nǹkan oṣù ó lè má bọ̀ sásìkò kan àsìkò tí ọmọ ṣètò ẹ̀yìn ìgbà eléyìí náà ti tẹ yóò lè máa kó sí bíi bí ẹ̀mẹ́ta ní láàrin oṣù ẹ́ wọ́n ní kò àwọn tó níyàwó méjì ní kò tiẹ̀ bọ́ sójú kan so so tó bá ti fi eyín tájẹ̀ tiẹ̀ at least lóṣù ọmọ láǹfààní rẹ̀ bí ẹ̀mẹ́rin bí ẹ̀yìn náà ti mọ́ máa dọ́gbọ́n sí báwọn so kọ́lọ̀ wọn láti tóbi rẹ̀ kó kó sànù àwa àdàbí àwọn bàbá wa ni bóbìnrin bá ti fẹ́ lóyún lọ́mọ òun ni ọmọ léèyàn kiri gan gbẹ́tọ̀ ọmọ yìí mà ti tó lẹ́wọ́n gbà díẹ̀ sí tí ó ṣeré díẹ̀ sí tí ó ṣeré díẹ̀ sí tọ́ba fẹ́ ni ó tó lọ báyìí ti tó parí náà nìyẹn ṣùgbọ́n àsọpọ̀ tí wọ́n ń ṣe ń dá o ọ̀dá o ẹ̀kọ́ <laughs> o àsọpọ̀ dá o so wọ́lọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà káwà considerate gbogbo nǹkan tásìjú bá ti wọ̀ ọ́ kò sáǹfààní mbẹ́ ẹni tó wá ń súnmọ́ ìyàwó tó fẹ́ lo kọ́ńdọ̀mù fún ìyàwó ẹ̀ ó gbọ́dọ̀ gbà yọ̀ǹda ìyàwó òun nínú ṣẹ̀ríà o gbọ́dọ̀ gbà yọ̀ǹda lọ́wọ́ ìyàwó tí àwọn yẹn bá lóun ọ̀gbà ó o ó gbọ́dọ̀ ló ibi tí ṣẹ̀ríà tún wà so gbogbo àwọn nǹkan yẹn ó yẹ kí ẹ̀rí àwọn ṣáàmà ní sàlàyé pé pẹ̀lú ògbọ́ ọlọ́run àwọn ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn issues báyìí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ ó gbọ́dọ̀ wáyé lérí ẹ̀ táwa mùsùlùmí ò fi mọ̀ wípé ewu la lè ṣe kí ni nǹkan tá a lè ṣe táàfin ní jẹ̀bi ọlọ́run subhanahu wa ta'ala abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kí ó mọ́tẹ̀ fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ inshallah ta'ala àádá tafsir wa dó báyìí abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ yìí tí rọmọdọ́nù kù yìí ọlọ́run mọ́tẹ̀ ìṣíwálẹ́rú tí ó mọ̀ pẹ́ o ọlá àti tóbi ọlọ́run àwa fi ọlá ọlọ́run àfi bí ọlọ́run bá a ṣe bẹ ọlọ́run lẹ́sìn náà nìyí pé kó sọ wa di rọmọdọ́nù mi àtúnbẹ̀ báyìí ọlọ́run kọ́ wọlá àti tóbi rẹ̀ kọ́ wọlá ọ̀kan ṣo rẹ̀ kọ́ wa láì nìkan láìláì rẹ̀ ọlọ́run sọ́wádìí rọmọdọ́nù ti ń bọ̀ tó bá wá sọ̀n ti ń bọ̀ lé wa kún nínú ìmánì mọ́jà á ti di kèfèrí kó tó dìgbà náà ṣàánú wa lé wa kún nínú ìmánì lé wa kún nínú àlàáfíà lé wa kún nínú àrísìkì lé wa kún nínú ìbẹ̀rù ọlọ́run rahmatika ya arhamar rahimin gbogbo ń tó ṣe fún wa tí ń jẹ́ dùnú fún wa kó tó dìgbà náà mọ́jọ ó dìgbà nìjẹ́ fún wa rahmatuka ya arhamar rahimin inú ramadan ni gbogbo wa la ní àwọn nǹkan tá a kó wọnú ramadan ní bíbẹ̀ lọ́n abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ mọ́jà káwọ́ wa padà ló fò gbogbo dáadáa tí ramadan mú wa ọlọ́run mọ́jà pàdánù rẹ̀ gbogbo ìṣọ́ ọlọ́run tá a wá ní oṣù Ramadan ní gbogbo aburú ọlọ́mọta ìṣọ́ wa ń bẹ̀ ẹ̀yìn Ramadan jẹ́ kó dáa fún wa nínú imani nínú ìbẹ̀rù ọlọ́run nínú arziki gbogbo ẹni bìkan àbí mi lẹ́mẹ̀ẹ́ tó gbé téèyàn ó bá ti rántí inú èèyàn ń bàjẹ́ lérí ẹ̀ afọlá àti tóbi ọlọ́run àfi bẹ̀ ọlọ́run afọlá ọ̀kan ṣoṣo rẹ̀ àfi bẹ̀ afọlá àìní tán láéláé rẹ̀ àfi bẹ̀ ọlọ́run mọ́sàyí sọ́dìdùnú fún wa mọ́sá ìsọ́dìdùnú fún wa èyí tó ti ń dò wá dà sọ́dìbànújẹ́ fún wa ọlá àti tóbi ọlọ́run kò wá síbẹ̀ yẹn ṣe gbogbo ala níbi tá a kù sí òkun èkùnkùn ní ọmọ manuel ọlọ́run ṣàánú wa gbogbo tá a kù sí ọlọ́run kò tún wá ṣe o ọlọ́run kò tún wá ṣe o gbogbo àtọ́ bá bọ̀ ṣàánú wa ṣègbà láyé arúsìkì wa fi àlùbáríkà tó pọ̀ sínú àlámàrí wa fi sínú ìṣẹ̀mí wa fi sínú arúsìkì wa fi sínú ìdílé wa في السيارة ومتابي برحمتك يا أرحم الراحمين برحمتك